بسم الله الرحمن الرحيم اللهم أعطي وذره لنا من عدوك بفضلك وانظر علينا من خزائن رحمتك يا أرحم الراحمين اللهم نستودعهم دينه يا رب العالمين وارزقنا اللهم بلاغ النبي وقيني علما وفهما وعلم كما لم تكن تعلم وكان فضل الله عليك قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من اهلي هارون اخي أسلني به عسيري وأشركه به أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت لك يا موسى ويا أمة ترميني هذا كتابكم ويا أمة ترميني هذا كتابكم ولا تتركوه للعجاب يا رجل

Ọ̀yá ọ̀pẹ̀ àìyíwòrán tàyá bẹ̀rẹ̀ bó ti yé. Bẹ̀rẹ̀ bó ti yé. Wàyà sí ìlànà mi máa nà ọkọ̀ lèmi ní ọ̀sẹ̀ ọ̀. Wàyà sí ìlànà. kòmà dáàbò yẹ nípa kádà tọ́lọ́ ṣètò lórí ara ayé ọmọ àdàmà láìlá àdìlá lọ́wọ́ لا إله إلا Torí ṣe bẹ́lẹ̀ lánàá fẹ́ ààrẹ bọ́ ní èèyàn. السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين اهدنا صراط المستقيم اهدنا صراط المستقيم اهدنا صراط المستقيم ان الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمد عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن سلك نهجه إلى يوم الدين. أتقوا الله ọba tí ọpẹ́ yẹ ọba aláàánú ọba tó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wá tó ti wá ní mùsùlùmí òdodo àwa jẹ́ mùsùlùmí ní àtúnṣe mùsùlùmí ọlọ́bẹ̀ yọ fún àtàwọn èèyàn kan ayé ló mùsùlùmí ọlọ́bẹ̀ yọ ó ti wá ní mùsùlùmí òdodo ọlọ́run àmàdúpẹ́ àmàlóore ní ọlọ́run dákò mọ́ wà fún oṣù lákòókò bákan náà ládúpẹ́ fún ọlọ́run ọba tó bá ti bá ọmọ náà níbi tó dé lónìí sílẹ̀ bá tú lálẹ́ yìí yóò di mẹ́jọ lẹ́nu bá bẹ̀rẹ̀ wẹ́rẹ́ ní orí náà ni àwọn àgbà lọ bá ìlú ọ̀tún alẹ́lú tí ọjọ́ rí ẹ̀ láyọ̀ a ń fi dùnú gbà á àtàlàáfíà ara ọlọ́run dákò ìdùnú ló yábi yọrí ẹ̀ ẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà ara kò láàkókò olórí ọlọ́run bákan náà látọrọ ọ̀kẹ́kọ́ fún fẹ́ ọlọ́run bá ní kí wa Gbogbo àwọn sàábà ní kẹrẹ àwọn ọlọ́ba ní kẹ́ wọn. Àwọn ará ilé ànábì ọlọ́ba ní kẹ́ wọn. Àwọn tàbíyìn ọlọ́ba ní kẹ́ wọn. Àwọn tábìlì tábìlì mọ́ bàbá ní kẹ́ wọn. Wọlé àdọ́gbọ̀n òṣèré ọlọ́run. Wọlé àti tóbi rẹ̀. Bákan náà làwọn abẹ ọlọ́run bá mi kí ọlá. Fún àwọn àlùfáà wa, bàbá àgbàlagbé ní ọlọ́ba ní ìjọba gígùn ẹ̀dú pàpà. Ẹ̀dú ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà ara àlàáfíà tó tó ẹgbẹ̀rún èèyàn lóòrùn ọlọ́run mọ́sá àjọ ọ̀dẹ́ bá bá mi wọlá àdíjọ́kọ̀ tó rẹ̀ ọlọ́run wọlá àdíjọ́kùnfẹ́ mú èfẹ́ ọlọ́run bá àdíjẹ́ ọlá kò sí tí kì í fi sọlá ìfi sọlá ni ló fi fi bàbá ń fi ọlá rí bẹ́ẹ̀lìbọ̀gá wa yìí yọ́ mà ní pé àánú ọlọ́run láti fún wa bí ara ayé ti dà lẹ́nì kọ̀kan náà bá kú rí lọ àmọ́ látà ní pé ó bàbá àgbà látà sí sáàánú fún wa ọlọ́run wá jẹ́ kí á yàtọ̀ sí ti ara ayé dà lónìí abẹ́lọ́ọ̀bà àníkẹ́ ọlá bàbá náà ọlọ́run bá ní àlàáfíà ara fún wa jẹ́bi bàbá ó tààrà iji àdọ́kọ̀ ọlọ́run tó wá lónìí àtọ́ láti dẹ̀bù ọlọ́run ọlọ́run bá ti dọ́bù ẹ̀ padà wọlé àdúgbòbì rẹ̀ ọlọ́run ìfìlẹ̀ ilé ìnáàfẹ́ Àwọn akọ̀rọ̀ bẹ́ẹ̀ fún bàbá ọlọ́dápò pútàrà lọ́rẹ̀ mi bàbá náà jẹ́ mi bàbá náà gbogbo wa lálà pé ara wọn wọ́n tí ń lè ní gbogbo ọgbà ọlọ́run kọlá kúrì rẹ̀ pèsè láìrí ìlà àwọn akọrọ gbogbo àwọn bàbá bàbá tí ọlọ́run kó ti bàbá àgbàlá ti ní iṣẹ́ ìfín fi ọba tó lè ẹ̀sán dáadáa lọ́dọ̀ ọba àtẹnìkọ̀ọ̀kan yín náà ọlá ọlọ́run bákan náà látọrọ fún àwọn wa bẹ̀rẹ̀ látòrí ajánásí àgbà ọba àlejò ọlá ẹgbà fún náà lọ máa dèdè tọ́yẹ ni ọlá àti akọ́rọ́ fún gbogbo àwọn àjẹ̀mọ́ náà láti ilẹ̀ lókè látòkè lílẹ̀ ọba àdíkẹ́ ọlá ọba àpẹẹlẹ̀bọ̀ kàwà lọ́wọ́ kí ètà ń náà tí ó tún aṣẹ́ rí wá wọlá àtọ́kọ̀ òṣò rẹ̀ ọlọ́run ọlá àti tóbi rẹ̀ ọ̀yá rọ́bì àọ́nà ọ̀yá يا رب عونا فالمعان ضعي يدعو وما لمرئ إلا طعنه كفار وما لمرئ إلا طعنه كفار Àbí ọlọ́run mọ́ta àwọn lọ́wọ́. Bàyá رب أونا فيا رب أونا فيا رب أونا والقرآن مؤيد والمعان مؤيد wà máa lè mú ìrìnlá ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ ìbá wà máa lè mú ìrìnlá ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ ìbá. ọmọ nìyàn kan ò lè máa ṣe afẹ́tọ́ bá rà lọ lọ́wọ́ta àwọn lọ́wọ́ lẹ́nìí ọba àríjẹ ó bẹ́ jẹ́ dámà nípa ìròyìn àwọn amùnáfìkì àti ẹ̀sán lọ́yẹ wọ́n torí pé tí ẹ̀bá ń gbọ́ pé mùnáfìkì mùnáfìkì ah, tí àárín sílé ìyọ̀wọ̀ rẹ̀ jẹ́ àmọ́ tí a bá mọ̀ pé ẹ̀fẹ́ tọ́lọ́wọ́ pa mùnábì Onye òun náà máa dá ń bẹ ọlọ́run lọ́dọ̀ ara pé ọlọ́run mọ́ ti dé mùnábì fi o ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọ̀rọ̀ tó wo ni pé wọ́n pè ní àwọn

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقمشون أيديهم نذر فنزيهم إن المنافقين وعلى الله المنافقين والمنافقات والكفار والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم الذين من قبلكم كانوا أجد منهم منكم قوة وأكثر أموالا وأولادا فاستمتعوا بخلاقهم فاستمتعتم بغلايتكم كما استمتع الذين من قبلكم بخلاقهم وكنتم كالذي خرج المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويكبدون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين المنافقون والمنافقات àwọn àwọn amùnáfìkí lọ́kùnrin àwọn amùnáfìkí lọ́kùnrin àtàwọn amùnáfìkí lórí rẹ̀ المنافقون والمنافقات àwọn èèyàn tí wọ́n jẹ́ mùnáfìkí lọ́kùnrin àtòbìnrin ìyá ni ní àwọn olójú méjì ẹni tó yẹ pé Islam yọ lọ bá kan àmọ́ nínú ẹ̀mí tiẹ̀ nínú ọkàn rẹ̀ ọ̀rẹ́ ìlú ọlọ ọkùnrin wá ń bẹ tó rí bẹ́ẹ̀ rẹ́kẹtẹ bẹ́ẹ̀ làwọn obìnrin kan náà rí bẹ́ẹ̀ àwọn aláwọ̀ wá ń sọ fún ọlọ́wọ́ ní àwọn mùnáfìkì bá dùn mí ń bá dé apákan wọn lára apákan ìkankan náà ni wọ́n kò sí kanú wọn tó yàtọ̀ síra wọn wà ó múta sáàpì ìhú na fi nìfà wàlbúùdì ánìl ìmá bóòlá ẹgbọ́ pé ìkankan náà ni wọ́n torí pé wọ́n jọra wọn nípa nìfà bákan náà wọ́n fẹ́ rí bẹ́ẹ̀ ni búùdù àmìlì ìmẹ́rì àtọkùnrin bọ́dẹ̀mù náà fi kí àkóbin àmẹ́jì ní ẹ́jìnà sí bàbá òdodo ìròyìn gani dí ẹ̀gbọ́nà kí ìfara lórí ẹ̀ pé ọlọ́run mọ́mọ̀ sí mímù náà fi tí a bá fi gbọ́lọ̀ pé ní bú ọ ọ̀yà tó ń tì ọ lọ ọ̀yà kó wọn ha ó pè ń mùnábìkì torí kí ni torí ibi tọ́rọ̀ ọ̀yọ́ ìjà sí láìkẹ́ ọba kìí ṣe bí ìdòrò ọlọ́wọ́ ní bá يأمرون بالمنكر وينهون عن المعروف Apákan wọn lára kan náà jọ ni wọ́n, ọlọ́run gbá wọn kú òbí pé ẹni ọmọ ti náà òdòdó. Kò tí ẹnu ọlọ́run Yàkùnrúnà bí mú kẹ́rù. Ìjú wọ́n máa ṣe ni pé gbogbo tó láwọn ọ̀fẹ́ ni wọ́n máa pàwọn èèyàn látẹ̀ẹ̀rẹ̀. ti rí Mùnáfi kí ẹ́sìn, gbogbo kankan tí ànábì ọ̀wà ń sọ láyé, ìyọ́ máa ké gbèdè bára ẹgbẹ́ ilẹ̀ ẹ̀sìn. Àwọn Mùnáfi tí àbá bá wa pàdé, tí a máa dá ọ̀rọ̀ irúgbà fún òyàn pé wáyẹ kéèyàn ó gé ni tí ó jọ àti ìsìn máa nì dáadáa yóò èé ti ara ẹ̀ lọ́wọ́ járù tẹ́lẹ̀ yóò èé ti ara ẹ̀ pàápátá yóò máa wọra rẹ̀ bí ìgbà pé pé wà ní ayé tó dáa tẹ́lẹ̀ kí pé ọ̀nà tí wọ́n gbà ròyìn fún ká lo bíléèdì ìgò ibi tí wọ́n wà jáde Wà ní àwọn àti ìrìnà àwọn gbogbo ń tọ́ta bá ń ṣe nínú islam pàtà gbogbo ẹ̀ ni wọ́n kọ̀ gbogbo ọ̀dá wọ́n ní fi ẹnu lásàkọ̀ gbogbo tí wọ́n fi gbé lẹ́sẹ̀ tí ọmọ ẹjọ́ pé ń jẹ́ ń wí lọ́dà lúgbẹ́ jẹ́ máa

Ọlọ́run wà ní ìlú Nàìjíríà. Àwọn bá ń sọ yìí, wọ́n burú débi pé wọ́n máa jẹ ọwọ́ ọwọ́ kọ́kọ́ ọkọ́ ní tí a ní ìbọ́lẹ̀. Ọ̀rẹ́ tí wọ́n fi gba tọ́wọ́ ẹlòmí ìmọ̀ tí wọ́n lè kan ni wọ́n máa.

Ise tọ́lọ́run ò ní sínú ṣe wọn ìwà tọ́lọ́run sínú wà wọn nígbàtí a ti lè gbàgbé ọlọ́run ìdínú tí a fi láàyè pàrọ̀ sí kẹ́ọ̀lì inú ọ̀rọ̀ tí a máa ń sọ wàyáàlì fún àbì láì wọ́n ma wá fọ́lọ́ múra pé iná wọn làmí kó pé ara yìí làwọn náà ìgbàgbà láwọn àwọn nítorí ohun bàbá wò lẹ́bá ti rí irun rẹ̀ lẹ́gbẹ́ onímọ̀tá àti irun gbà lẹ̀ lẹ́fún àti bákan náà sọ bíá yọ́ àgbẹ́ta pẹ́sẹ́dọ̀ wá ti irun gbà lẹ̀ ní ìṣọ́ bádàrà pé sẹ́mà àtòkòtò owó sí lóòkè ló túmọ̀ sí ní àbárí mú náà bí kíkà lẹ́ẹ̀ká tọ́wọ́ wà ní èyàn kí wọ́n gbàgbé ọlọ́run kò sí ni tí a bá pàdé ọmọ ènìyàn wọ́n fẹ́ wà mùnáfìkì fún yóò ń pà lé ni wọ́n ti wà mùnáfìkì fún ni àgàgà fẹ́ tí wọ́n rí lọ́rẹ̀ ni wọ́n fẹ́ gbà

wọ́n ń dààmú kí inú ayé ni gbogbo tí a fún ọdá lọ́gbá tí a rò pé fi lè ráyé ṣe wọn àtún ní ráyé náà sí ìnàdà

أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. Èyí ọmọ abẹ́lẹ́ ọkọ́ bàjẹ́

ọlọ́pàá káṣíwádà tí márùn rojúmọ́ àmá ìrùn kíkẹ́ ọ̀rọ̀ lọ́rùn kò sì fẹ́ kọ́ ọmọ píkọ̀ ọ̀rọ̀ lọ́rùn ó rí pé yọ́ ma ba ìrùn jẹ́ láwọn tí ń tí ò náà ló lè tó bá ń rò ní ìdí tó bá ń lọ sí wọn náà máa tẹ́lẹ̀ bí àwọn aràn ọmọ jẹ́ ń sáré lọ kò nínú kí o àmáwọn èèyàn tí wọ́n ń kí o bí a lọ kí o ń bà ń jẹ́ ìtọ́wọ́ amọ́sílámì ni pé pọ́ọ̀lù ọmọ bá pọ̀ àwọn náà tí wọ́n fi máa وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم اللهم عليك ولا وعد الله المنافقين والمنافقات أواسي أدعو fún àwọn mùnáfìkì lọ́kùnrin àti mùnáfìkì lóbìnrin wọ́n lè kò fáà bákan náà ni àwọn káàbì olùkọ́tọ̀ lọ́run ìbá àwọn ìbá àjọ́mẹ́ Ime tí ń kọ̀tọ̀ láhùn níbi tó kéré lójú ẹ̀ ìbáàjẹ́ tí ń kọ̀tọ̀ láhùn níbi tó tóbi tọ́wọ́ bá ti jẹ́ kùfáàrù ó ti di nìyẹn gbogbo ọ̀nà tí yàrá lè tọ̀ tí ó máa fi jẹ́ káàbìrì lọ́dọ̀ ọlọ́run kọ́ máa tọ̀lú tí yàrá ìtọ̀ fẹ́rẹ́ ọba ìgbégbé ìròyìn káàbìrì ti bọ́ lórí tó ṣe òdì káàbìrì

kọ́lìdínà bí yá kí wá ti pé wọ́n bèbẹ̀ wọ́n kú ò wọ́n ma gbẹ̀bẹ̀ lọ láíláí iná ẹjá nẹ́mà wọ́n ma gbẹ̀bẹ̀ lọ gbére gbére kò sí kú má ń bẹ̀ ẹni ti wọ́já nẹ́mà kò ní kú má bí ẹ má fi wọlé jùà nínú náà iná ó rẹ̀ jọ wọn láti àtẹ́lẹsẹ̀ kan orígbà gbogbo ẹ̀ pátá ni ó dìna àmẹ́mí tá a dápadà sí wọn lá ànábìlẹ́mí ọ̀wà ní kú lára fún dáadáma kìí ṣe tí ànábìrò yẹ̀ fáwọn sọ̀hábà Gbogbo àwọn tí ń bẹ̀ẹ̀bẹ̀ ń bí tó ti ròyìn wọn ọmọ jẹ́ ń ṣe málátàárọ̀ ọjọ́ àti ilẹ̀ Ilé ìní ọmọ jẹ́ tàwọn mùnáfìkì, ilá ti ní wọ́n àmá jẹ́ kanú gbogbo tí wọ́n pè níwà nìfà ẹ̀fọ́ àbò, ẹ̀jìnà sí, àmá rí kí ìwà tọ́fẹ́ máa ọgbẹ́ máa jọ wá ní sáàkù kọ́ fún kó fi ilẹ̀ láti kéèké bí ló náà rẹ̀ èyàn ní máa ṣe nǹkan lọ́wà pé ìdí mò ń ṣe ni wọ́n sọ yìí èyàn mà bọ́ bá ti máa bẹ́ẹ̀ tètè bí ọlọ́run sí pé ọlọ́run má mù náà ìyà tí ó jẹ láyé ọmọ nínú ìyà àtàlìkẹ́ ọmọ tí ó jẹ ìyà àṣìbò ọ̀rọ̀ ni wọ́n wọ́n náà iná ẹjọ́ náà tó débẹ̀ yìí iná pẹ́ẹ̀pẹ́ ìtọ́pa wọn mọ́nu iná ló bèbè dé ìyà tọ́yẹ mùnábìkì ọlọ́run mọ́ ti wá múrù sí kí ó wọ́lá àdá ọmọ lọ́ọ̀bù ọlọ́run àdéjọ́ láti wọ́n jìnà sí kẹ́ wọ́lá àdágún mọ́kímọ̀ wọ́lá àdágún mọ́kímọ̀ Láwọn nàbá mọ̀mù kí ìyà tí kìí yẹ̀ tí kìí gbò, kìí kò rárá, ìyà tí a máa tẹ̀ ní kù kí ìyà tí bá ń jọba ènìyàn tí ò sí ilẹ̀ rárá ni ìyà yìí ìyà tó burú ni ọba àlejò ọlá máa wá fi jẹ èèyàn láyé tí àná máa ṣe ẹ má tún tàánú ẹ̀dùn tó dára bọ́bá jíṣẹ́ dàrí kí ó bà bá ní mùkíìmù ní ìyẹn tí ìgbà táwọn èèyàn kan bá tó bá torí jìn ọlọ́run tí a kò bí iná owó òdù ní kò mẹ́. wọ́n lè rún máa dáàbò mùkíìmù wọ́n lè rún àdáàbò mùkíìmù. ọlọ́run máa jẹ́ àmùnábìkí ni mùnábìkí ni wọ́n fi ìyá mùkíìmù yìí ìyà tí ò ní sáńgbà kankan bí àbá ń jẹ ọmọ ènìyàn tọ́bẹ̀ ikú òpàdà lẹ́ẹ̀kan ìyà ti kú òmò àmọ́ ìyà tí ìyàn ọ̀pọ̀ síbẹ̀ jẹ pé òfíbà kàtí àwọn òbí ilẹ̀ ilé ń jẹ́ láàárọ̀ yọ́ máa jẹ́ lọ́sàn tọ́bá tún àbá ní àárọ̀ tí yà ń ìnìgbà tí òfin ìyàwó máa jẹ́ lọ bẹ́ẹ̀ ìyàwó tó jẹ́ lọ́sàn-án nígbà tó ti máa fẹ́ lè dá èyí ọ̀dá ìyàwó tó máa jẹ́ yóò wá jẹ́ lálẹ́ ìyẹn tí yóò jẹ́ yà sí sí sí sí yóò fi kó ìyàtí ọlọ́run agbọ́lá ìtọ́kọ̀ ọgbọ̀ rẹ̀ bẹ̀ ọ́ ọlọ́pọ̀ ti wá mú láti kí o ọlọ́run ní kálẹ̀bí ìnàmì kọ́ kálẹ̀bí ìnàmì kọ́bùlẹ̀ kún kánú àṣàdàmí kún wata كانوا أشد منكم قوة وأكثر نعم. وأكثر أموالا وأولادا فاستمتعوا بخلاقهم فاستمتعتم بخلاقكم كما استمتع الذين من قبلكم بخلاقهم وخضتم كالذي خاضوا أولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك هم الخاسرون وأولئك هم الخاسرون رب عليك الله Kẹ̀lẹ̀bínà mìíràn kọ̀bẹ̀lẹ̀ kan. Ọlọ́run níbi àwọn èèyàn tí wọ́n ti gbàwá ni. Kánú Àwọn àwọn Àwọn ti wá wọ́n lówó lọ tó kọjá ń tí ọgọ́rùn rà lérù wà ti fẹ́rọ àmúwà àdáwò wà àwòlàdà wọ́n lówó tó kọjá fífọ́ Fọ́tàbùtàtò lè bọ̀ wá sí mọ́. Ọlọ́rẹ̀ ẹ ẹ Ẹ lọ́wọ́ ti wù yìí. Ẹ padà wà báwọ̀ ọlọ́run. Ẹni ó tẹ́ gbìyàkọ́ ti lọ. Yóò padà ọlọ́run jọ Ẹni ọlọ́lá ọlọ́run, ọlọ́run lọ. ẹni agún nípò tẹ́ pé ipò rẹ̀ ibi ń bà nǹkan jẹ́ lórí ilẹ̀ ní ogun làtúkọ́ máa fi lọ ọlọ́nibọ́n wọ́n sàmùsà wú wọ́n fi gbogbo dáa fún wọn wọ́n fi yapọ̀ ọlọ́run lórí ilẹ̀ látàrí pé wọ́n kà fi ń gbádùn wọ́n fi ń ṣe tó wù wọ́n òfin كما استمتع الذين من قبلكم بغلاهم èyí náà lo gbogbo ń dáa fún yí ẹti gbádùn gẹ́gẹ́ bí àwọn èèyàn tí wọ́n ti lọ sáájú yí náà ṣe lò lòkulò bàbá

bí a ti yí àwọn èèyàn tí a ń lò bẹ́ẹ̀ lánàá ní wọ́n náà ti jẹ́ yà. wọ́n mú bí tó ń tẹ́lẹ̀ bí kọ́ọ̀bù láìka àbìtọ̀ àmàlùm fi dúníà wà láàkírọ̀ wà láìka hùwò lọ́kọ̀ọ́ sí òun náà. وأولئك هم الخاسرون ẹwà kó sínú bàjẹ́ kálẹ̀ bí ọdún bí àwọn èèyàn tí wọ́n bá lè ọlọ́run jẹ́là náà ti kó sínú ẹ̀ ẹwà ń fi tó wù yí lórí ilẹ̀ ọlọ́run àti ọlọ́run láti tẹ̀lé òfin ọlọ́run kò fẹ́ lò máa ṣe ọlọ́run kò fẹ́ lò fún yín má ṣe rẹ̀ lẹ́wà jọba lé lórí ọlọ́rìnwò àwọn èèyàn wọn bàjẹ́ ní ayé wà ó tó bàjẹ́ láti tí a ti pé ìtòhùn

tí wò tí àwọn èèyàn kẹta ń ṣe nǹkan kan ìsì ń gbà fún wọn ń bẹ̀ ara rẹ̀ lónà bá fi bọ́ bẹ̀ ìhùn ní ọlọ́wà àrẹ́bẹ̀ ara pọ̀ sí ń bẹ̀ ní ìsìn àìmáyé òbí mi ní gbé ọmọ rẹ̀ yọ ọmọ ń tọ́ ọmọ ń ń mẹ́jọ kò ní bá jọ fún ìrìnlá gan fún ọ wadde á ti gbé kan ní ọlọ́pàá náà yahoo. ya ilaha illallah muhammadu rasulullah kò yẹ pé ìyà ìyà tí ń bẹ́ẹ̀bẹ̀ wọ́n ó ju ọ̀rọ̀ tí wọ́n jẹ lọ tí a bá ọ̀nà ìyàpọ̀ ọlọ́run tó bá rí owó ẹ̀sọ́ pé kì lórí ọ̀nà ìyàpọ̀ ọlọ́run ebí ń bìbìrì sí àwọn ọmọ yahoo mi, ebe àmà táwà ká ti wà sáájú tí wọ́n lè rí yẹn gbà wọ́n láti wù owó jẹ́ làtámà làtámà làtámà máa kọ́bà wù ìlọ́bẹ̀ yẹ wọ́n láre ti ilẹ̀ ayé lónìí ní ìsìn ní rírà kí ni ẹni ó gbá ọmọ ọlọ́mọ fóòrò tó ti dá fún ǹjọ́ náà kí ń ra káàbí mẹ́ta mẹ́rin márùn-ún gbogbo káàrà túlẹ̀ kan náà ni ilé jẹ́ ọkọ̀ ayé wọn gan ní ìsìn ẹ̀rì pé ẹni ayé ẹ̀tì làtúlẹ̀ yìí wà ní ti ọlọ́run ní wùlá ẹ̀dà owó olùkọ́ ìrúurù ọlọ́run ẹni òkú ni wọ́n o ta ní gbogbo ẹgbẹ́ pé dọ́lọ̀ máa ní ọlọ́sẹ̀ ní múra sí wọ́n ni ọlọ́sẹ̀ ìkaka bọ́lọ̀wọ̀ ọ̀fẹ́ ìyàn àwọn tẹ́ ń lábọ́ọ̀bù kí yẹn ìtọ́jẹ́ wọn pọ̀ ní pé ọjọ́ lójú àwọn èèyàn pé àwọn kan tí wọn rí jẹ rí mu nírọ̀rùn lánàá wọ́n tọ́ ìwọn wọ́n rí jẹ padà ìní àfikọ̀ mẹ́ra nísìn àmá ọba sófin ni wọ́n máa ṣe hmm. àwọn tí wọ́n bẹ́ẹ̀

táà máa fi ájẹ́ káàbìrí ábẹ̀lọ́ kọ́mọ̀síwá ní mùnáfìkì torí pé bí ọ̀rọ̀ ajẹ́ káàbìrí bọ́bá ní mùsùlùmí lóhun àmájúbì fáàkù bá ti kúrò ní mùsùlùmí rẹ̀ inú oburú ju káàbìrí lọ

abẹ́rẹ́ ọ̀rọ̀ àríjọ ọlá ọlọ́run máa ń lè wà kó olójú ọ̀dà náàbí o alàmìyàtì alàmìyàtì hẹ̀m nẹ́bà olùlẹ́bí ìdàmí ọ̀rùn ọ̀bùnlé hẹ̀m قومنوا وعاد وثمود وقوم إبراهيم وأصحاب مدين àtàbí ohun òṣùlùbù bílé báyìí náà wàmá káàkà lọ́wọ́ líyàbí límẹ̀hùn wà láàkí káàlù àwọn òṣàwọ̀ ọlọ́ni alàmìyà tí alàmìyà tí nàbà olùlẹ̀bí nà mẹ́rún kọ́bùnì ọlọ́ni alàmìyà si nàbà olùlẹ̀bí nà mẹ́rún kọ́bùnì yàmà lẹ́yìn àmọ́ ya ọlọ́run lónìí tí ó gbúrò àwọn èèyàn ni ìgbẹ̀yìn ayé ní tí a máa máa bí sígbẹ̀ yẹn rí àwọn èèyàn tí wọ́n yàgbọ́ ọlọ́run láàrin lọ sí sí owó òní yàgbọ́ ọlọ́run lónìí òfin tí ó mọ ènìyàn tí ó fi di ẹni tí ó kọ̀ rúlẹ̀ tí ò ní kí nígbà wo tọ́ ọba gbọ́rọ̀ àwọn èèyàn tí wọ́n kọ̀ rúlẹ̀ lánàá ìtọ́sẹlẹ̀ sí wọ́n máa yé àti ayé wọn yọrí sí ọ̀rọ̀ nínú àwọn èèyàn tó ń fẹ́ fi júwe fún wa ìrìndọ́nú wù àánú pé ọlọ́gún wa ó ní wọ́n máa fẹ́ tọ́lọ́ mi èdọ́lọ́ ń fẹ́ ọ̀fẹ́ mi àwọn tọ́gbọ́ gbọ́njọ́ náà àwọn tí ọ̀gbọ́ wọ́n pọ̀ ń fẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí lò ara wọn kí lọ́lọ́ ń fún fún àrábìnú olóse olóse ọkọ̀ ojú omi tí ó kò wọ́n sí ẹwọ ọwọ́ àrábì aláwà burú dé àrábìnú parí ọkọ̀ ojú omi ìgbẹ́yẹ́yẹ́ ọba àlejò ọlá ni ó sì pa láṣẹ pé bó sì fèrè ìdí ọ̀fẹ̀lẹ̀ ọba àtiwá fọ́ lẹ́rán ìwò rẹ̀ ọba àparí ẹ̀nu nítorí pọ́wọ́ aláàrin ń sọ fún wọn ó ti gbá sí ẹ̀ wọ́n sì sọ ọkọ̀ ojú omi inú wọ́n ìsọ́ di ilé ìlàjẹ̀ wọn lọ sí bẹ́ẹ̀ dáadáa ìgbìlá wọ́n ṣètò bẹ́ẹ̀ ìwọ̀ ọlọ́run dé ètò ara wọn náà wọ́n fi kó gbogbo òbẹ́ẹ̀gbẹ́ pátá pátá pátá pátá pátá pátá tí òfin sí kẹ̀kẹ́ ń bẹ̀ẹ̀ Ààrẹ mìíràn tápátá tí òfin sí kàkà rẹ̀ máa. Lọ́pọ̀rọ̀. Bẹ́ẹ̀lẹ̀ ẹ̀gbọ́n. Sọba àlejò ọlá. Ọba tí máa ti owó nǹkan rẹ̀ pẹ̀lú òye ni. Ìwò wà rẹ̀ ń Ẹwà wọn omi ọlọ ọsẹ yọ nínú ogun búrẹ́dì nínú búrẹ́dì ti sẹ yọ ìlòmí ti sẹ jáde Ya! Ya! Ya! wọ́n tàwà kọ́ à okùnkùn tí a lò kó kò wọ́n wá rẹ̀ nínú ìrìnà kó kò síbi tí wọ́n kò sí ọkọ̀ ojú omi sínú wù kàálẹ̀ àsìkò tọ́lá àdíkọ́lá tó fẹ́ tó ti fẹ́ ló kó ẹ̀ ní kálukú wa ń rọ́ sí kálukú wa ń rọ́ síbẹ̀ àmáta ní ọ̀wọ̀ ọmọ ọkọ̀ ojú omi ń jọ ẹni tọ́lá pé mú wà nábí ọlọ́run ni o kọ̀ọ̀kọ́ ọ̀nà wo ni wọ́n gbà ń gbogbo ọ̀nà náà dédé bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n gbà fọ́ lọ́run lára wọ́n wọ́n gba gbogbo òlú lẹ́kẹ́tẹ́ kò tó lè kọjá mọ́ ọlọ́mọlá ń jẹ́ olérí ìbà ọlọ́ndí a ń fẹ́rẹ̀ yi yí ìròyìn àwọn tí wọ́n ti lọ bá ti yí rẹ̀ ó kó tó yí lẹ́kọ̀ọ́ láàrin wòsò yí kẹ́ẹ̀tù na ayé ti yí náà wà á bẹ́ẹ̀ náà ni ìjọ abẹ́wọ́ náà àwọn náà balẹ̀ ọlọ́ndẹ́ Bẹ́ẹ̀ ni kọ́ọ̀mù Ibrahim. Àwọn èèyàn ya pọ̀ ọlọ́run lásìkò Ibrahim náà. Wà sọ́há bí Àwọn àjọ́ náà ń gọ́. Ó tó wá gamú tàfíkà. Àwọn tàfíkà. náà Awọn ni

Ìgbọ́ ọba pàdé ń bẹ̀ ní kẹ́kọ̀ọ́ ọ̀sàbò síbẹ̀ wọ́n gbogbo ra rẹ̀ sí. Wàláhí. Wàláhí. ومنهم من خسفنا به الأرض

inú ti bẹ̀rẹ̀ sí ìyàtọ̀ ọlọ́run ní kọ̀rọ̀ ìlòdìbò láàrin sí àmọ́bà ní tí ọba tí ọ̀rọ̀ adájẹ́ máa wù ọ́ ó tùbá ó tùbá ó tùbá ìfẹ́ ọ̀kagbà ìtùbá mi yàpadà ìlòdì pé gbogbo tí a bá fẹ́ ṣe lágbọ́dọ̀ mọ̀ pé kí lọ́lọ́ọ̀bà àti kí ọlá fẹ́ lórí

bóòlù ti fẹ́ ta fẹ́ẹ̀tì tó fi ní wọná èyàn lè ta wọná kìrí kan lè yẹ́bẹ́ máa tà bóòlù ti fẹ́ tà tó fi ní jẹni iná ẹnu kọ́ ọ̀kan àbá léèrè ní pé àmọ́ wà bọ́ wà ń búra fún wọn lórí ń tó ti mà kó ti bàjẹ́ tí ọ̀dá wọ́n fi táa bá ti lè lo ìgbésí ayé wa bánà ti ṣe ní ká lò ìdùnnú láàbà pò lórí ayé wallahi نعم المناسبة تستمر الآيات في بيان فضائح المنافقين وقبائلهم وهذا نوع آخر قصد به بيان الفرق بينهم وبين المؤمنين نعم وتشبيههم بمن قبلهم من المنافقين والكفار وتمثيل حالهم بحال من سبقهم وعقد قياس أو وازن بينهم وبين أناس غابرين لهم شبه بهم كما قصد به بيان أن إناثهم كذكورهم في تلك الأعمال المنكرة والأفعال الخبيثة. a rí pé àwọn àyàbá kàí ìdí ń sàràyé bó wa ó ní ọ̀rọ̀ àwọn mùnáfìkì àtàwọn nǹkan bú tí wọ́n dáwò eléyìí jẹ́ inú nǹkan tí ọlọ́wọ̀ bá àlèkè ọlọ́wọ̀ sáàmà ìbá sọ pé ọlọ́wọ̀ ọ̀fẹ́ ìkẹka ìtòbìyàn ọmọ ènìyàn ni pé ó ti jà fún ẹ̀kọ́ sí a máa dáàrùn kìí se látòjú ayé kìí ọlá nípa pé báwọn mọ̀nábì kìí ṣe rí láàrin àwọn amòmìnì wàtàṣì bí ohun bí máa kọ́bùlà àwọn mílẹ̀ mùnàfikí ní wàtàkùfà àti pé mọ̀nábì kìí tò ní kí ni bàtà tí ń bẹ láàrin wọn tọ́lá àwọn mọ̀nábì kìí náà wọ́n ni àwọn mọ̀nábì kìí náà yàtọ̀ ọlọ́run nítorí pé ìfí ń bẹ lẹ́mìí wọn ni wọ́n ń ṣe wọ́n bàtẹ̀ ọlọ́run tí a bá ti lè máa ṣe tó wù ú tí ọ̀bẹ́ ṣe ìdọ́lọ̀bà àlejò ọlágẹgẹ má pàṣẹ ìdí ọgbẹ̀yìn rẹ̀ náà ní tó náà ọ̀bẹ́ ẹnu mo wádà wò pé ṣé tí mo bẹ́ ṣe yìí ṣe ìdọ́lọ̀ ń fẹ́ ni tọ́lọ̀ má ti fẹ́ máa ṣe lọ àmọ́ tó bẹ́ ṣe ọlọ́wọ̀ ọ̀fẹ́ béèrè lọ́wọ́ àwọn olùmọ̀ pé ṣé tí mo bẹ́ ṣe ìdọ́lọ̀ ń fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run máa fẹ́ lọ ọkọ̀ fẹ́ mọ́síma gbogbo bá bá ń ti tí ọ máa ti lè bá tàbí Muhammadu pàtì ká máa ṣe torí wa ilá bèèrè ti di ẹni rẹ̀ ọba lẹ́nu ayé pé ọlọ́run kò ti gbogbo yọ wà ṣẹlẹ̀ sáwà náà gbogbo àwọn nǹkan tí ọ̀dá tí wọ́n ṣe á lè jìnà sí á lè bọ́m̀bẹ̀ àníjẹ́mù náfìkì ẹ̀lọ́rùn tafsir wal bayan tafsir wal bayan تبين هذه الآيات وما بعدها الفروق الواضحة بين صفات المؤمنين وصفات المنافقين نعم ولما كان المؤمنون يأمرون بالمعروف وينهون عن المنكر kana almunafiquna aktharuhum ara yìí àwọn ara yìí sara yìí fún wa àtàwọn tí ń bẹ lẹ́yìn ẹ̀ ìyàtọ̀ táàfi mà pé mùnáfìkì rẹ̀ olùgbàgbọ́ òdodo rí àwọn àyàtọ̀ yìí ọ̀hàn sára ayé náà kò sẹ́yìn tí ó sì sọ̀rọ̀ yàn mùnáfìkì náà fún wa nígbàtí pé àwọn olùgbàgbọ́ òdodo wọ́n máa pa àwọn èèyàn láṣẹ pé ìtọ́dà rẹ̀ ní ẹsẹ̀ ẹkírun lásìkò ẹgbà àwẹ̀ tó ti dé bí ọ̀rọ̀ lọ fi eyo ẹsẹsẹ olóore ẹlọ ààrẹ gbogbo àwọn tí ọlọ́run fẹ́ yìí inú àwọn amùmìnì ọ máa pa àṣẹ rẹ̀ para wọn pé tọ́lọ̀ ní káfèrè bákan náà wọ́n kò máa kọ̀ fún àwọn ara wọn pé ẹkùn bí tọ́lọ̀wọ̀ ọ̀fẹ́ ìròyìn tí mùmìnì rún ìtọ́lọ̀ ń fẹ́ ní ìjá máa jọ pé ilé aláọ̀fẹ́ èmi ò fẹ́ wọ́n náà fẹ́ àmọ́ ìròyìn àwọn amùnáàtì kí àwọn tí pé wọ́n tako tọ́lọ́un tí a wọ́n ń bí a fẹ́ pé tọ́lọ́un làwọn ń ìròyìn tí wọ́n ìdàkejì tàwọn olùgbàgbọ́ òdodo ni na ìfí ọ̀dá ní ìní ẹjá ṣe ìtọ́dá ní ẹjá bílẹ̀ ìròyìn wò lè rí bákan náà torí pé ẹ̀fẹ́ tí kálukú wọ́n fẹ́ pè ìṣèlú kan náà المنافقون والمنافقات أي الرجال والنساء يشبه بعضهم بعضا في صفة النفاق والبعد عن الإيمان وفي الأخلاق والأعمال نعم. فهم يأمرون بالمنكر وهو ما أنكره الشرع ونهى عنه ولم يقره الطبع السليم والعقل الصحيح كالكذب والخيانة وخلف الوعد ونقض العهد كما جاء في الحديث الصحيح الذي أخرجه الشيخان والترمذي والنسائي عن أبي هريرة رضي الله عنه آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خالف àwọn amọ̀náfìkì àwọn olóyún méjì àwọn èèyàn tó yẹ pé wọ́n fi ìsìláàmù gbojú láti fi balẹ̀ ọlọ́jẹ́ ni ọkùnrin wá ń bẹ́nu mọ̀náfìkì bẹ́ẹ̀ lóbìnrin mẹ́mẹ́ àwọn àbá ní àrìjáàlù wọn ní sáà ọkùnrin náà wọn tí èyàn bá kọ́ tọ́wọ́ ọkùnrin mùnáfìkì tọ́wọ́ rò ọkùnrin nìkan ni mùnáfìkì ń ọba kọ́ náà wà àti mùnáfìkì obìnrin bẹ̀ yọ́yọ̀ lẹ́nu ni pé à ló tó fi ọ̀rọ̀ ni yóò bí ọba apá kan wọ́n ju ni kan ní inú òyìn nìfà àti ìjìnà sí ìgbọ́lọ́gbọ́lódodo bá ti wá ìròyìn nìfà ti bá lára wá orí ẹ̀lára búùdù bá ti rí pé gbogbo ń jìnà sí àbá lára àmàmà mùnáfíì sí àhàlà nínú wà yàtẹ́ mùnáfíì jọ máa wíwá nìfà yóò bùsọ́ méèké yóò bùsọ́ àgbàlagbà wà lè àmẹ́n ìfẹ́ mùnáfíì sí jọ máa ṣe ọyàtọ̀ ìsábà olùgbàgbò òdòdó fẹ́ sí yàmùrúnà bìlìmúnkà ìtọ́lọ́wọ̀ ọ̀fẹ́ ni wọ́n máa pàtẹ́rẹ̀ táàrà bá ti wọ ayé lọ lónìí ní ìsáàrí pé àwọn èèyàn gẹ́wà rà pé pé ìtọ́lọ̀mọ̀ ọ̀ràn wọn gẹ́gẹ́ tánà bí ọ̀fọ́ ni wọ́n máa ń pa òyìn láti lórí àwọn láti jẹ́ ẹ̀sì lẹ́rí o wọ́n wọ́n máa ń tára òṣèrè o ìdíṣẹ́ ilé ọ̀lọ́wọ́ sí ìtọ́fẹ́ ẹ̀sìn ọlọ́run tako wà náà ánìwò tọ́pọ̀ fún abá àgbọ́dọ̀ pé àwọn ọ̀rọ̀ atakú iná máa sí kódà àdámáwà tó wà máa dágbọ́bà nìyàn gan kọ̀fọwọ́ sí wàrà ákìlù sọ yìí ẹni orí ẹ̀ bá pé gidigidi mọ́yọ̀ ọmọ nìyàn pé pé tó bá ti pàdé tí bá ti ń júwé nìfáàkù torí bọ́lọ̀ ti sàánú rẹ̀ pẹ̀lú kó ti fún ní ákìlù sọ̀yí làákà ìrẹ̀ pé tẹ́lẹ̀ àbí ọlọ́run bá lè jẹ́ ọlájí làákà ìwọ́n wá pé kalẹ̀ káàkù inú ìwùnáàbì jí ni lọ fi pa wà bàbá hmm. sọ wà ń bí hmm. nítorí kó lè jẹ àǹfààní ọmọlàkejì ẹ̀fọ́ púpẹ́ mẹ́rin ń jẹ iná lọ ń jẹ wo ìrọ́lọpá tí tí kìí ṣe ti ẹbí bọ́ sí ọlọ́ ìmẹ́lọ́bọ́ sí ọlọ́run wà ní kìyànà dàmbá dàmbá ti ṣe awọ́ tuntun kárí gbọ́gbà adábàjẹ́ pàwò ọmọ ọ̀nà rẹ̀ pọ́mọ̀nà kejì rẹ̀ ń tọ̀ tí o fi fẹ́ torí ire ju ẹgbẹ́ lọ kọ́ lọ jẹ́ pọ́mí mẹ́rọ náà ọjà mẹ́rù inú wa mọ̀nà àbìjì ni ká yapa àdéhùn ara ìwà ni ìlànà òṣùwọ́rọ̀ pé àwọn tẹ́mi àti ẹgbá àti ìkòsí kẹta ń rẹ̀ ta bá ti kó síbẹ̀ kánà ọ̀tún ṣe kánà pé kò sẹ́nì kẹka tó lè ṣe kan bẹ̀ tí ọ̀wá tún bá tọ́lẹ̀ ikú tó rí ẹ̀ yọ wọ̀dá nàmà o ẹ̀yà wọn bá dìde sọ àrí ìfàhí alẹ́bí àkàrájà Muslim ó wà ní tìrìmìsì ó wà ní nàzáyí àbú ìkírà lọ́gbà wá ó ní àyá tùlì mùnáfíkì sàlá àmì dáàbì dá mùnáfíkì mà sí mùnáfíkì rẹ̀ mẹ́ta ni àkọ́kọ́ rẹ̀ tí ó gbára gbọ́dọ̀ kí ìsára sí ni pé ìzá àdáfà kábẹ̀ wọ́n bá ń sọ̀rọ̀

Ìrọ̀lẹ́ ibi rọ́bí. Jẹ́ ìfọ́ fọ́ gbogbo àwọn èèyàn tí wọ́n parọ́ lánàá kó lè bá dá fún wọn. Ọjọ́ pé ń dá fún wọn gbà náà mọ́ lórí kọ̀ dá fún wọn rárá. Ó ti bàjẹ́ ò. Kọ̀ dá fún wọn rárá. Ìdá wá àjá ápùlọ̀. Inú wà Àpàdé. Yọ́ọ̀dì àpàdé yẹn rí pàdé ẹ̀mẹ́. Ẹwà tí. Ẹjẹ́ àpàdé ní báyìí láago mẹ́jọ àárọ̀. Aago mọ́kànlá kò tí ìdè bẹ́ẹ̀. Yóò pa fóònù. Ó ti pa fóònù. Èyí tó gbé kí láyé lọ pa ohun àkọọ́lẹ̀ tọ́lọ́wọ̀ ti parẹ́. Àgbọ̀rọ̀ jẹ́mù náà sì kí bó ti wulẹ̀ ọmọ mùsùlùmí ọ̀dọ́ gbọ́dọ̀ sọ́ra sí ìwà nìbáàk tí a máa ti ń kẹ́bi dé pé tí mò ń ṣe èyí ṣé kìí tí máa jọ wá mọ̀ láti kìí kọ́ lọ́wọ́ sí ìsìnkú bá rú torí pé tí ó bàjẹ́ lára ọmọ ènìyàn ó ju ń tọ́fẹ́ ti rí lọ ṣe tí ń gọmọ ènìyàn ní pé jẹ́ ń parọ́ kí ilé nígbàdá báyìí tọ́ bá parọ́ kò ní orí táà bá kọmọ ọ̀tẹ́lẹ̀ lórí àmọ́ tó ti parọ́ yẹn ó ti di mùnáfìkì ìdí ìsẹ́nì bá fi ọwà ṣe fọ́ ó dùn tọ́ ọ̀fẹ́ fi rọ́ lílọ wọ̀nyílọ túnmí na kọ́ọ̀nì ìwà mùnáfìkì kẹta a bá bọ̀ kàn tọ́wọ́ pé à tí lámádá ni ẹgbẹ́ fún ẹgbẹ́ fún ẹlọ́wọ̀ ní ẹgbẹ́ fún ń bá ń bẹ̀ wọ́n bá gbé fún ọ mọ́ ẹgbẹ́ fún ọdá kọ́ọ̀nà tọba dàmà lọ́wọ́ sí lọ́wọ́ sí gbogbo ẹgbẹ́ bá bọ̀kàn tán bọ́wá dàmbẹ́ tọ́bọ̀kàn tán à ìtójú rẹ̀ wà ní láìsẹ̀ ó máa ọkàn rẹ̀ ọkọ̀ àwọn èèyàn kan bẹ̀ẹ́nù ayé tí wọ́n gbá tí a máa bẹ́ẹ̀ kó owó sí wọn lọ́wọ́ wọ́n wà á bí ẹgbẹ́lówó pé owó tẹ́lẹ̀ kó fún mi kí n kó pamá àdíkílẹ̀ sí oníbẹ̀ẹ̀yìn bá ń kó pamá nìyẹn gbó ṣé ni pé ń jọ́tẹ́ bá ti bèèrè kí n rí kó fún yín àbí sáni ó gángan náà bẹ́ẹ̀ bàbẹ̀ ẹ̀má kò fẹ́ lè ẹ̀má kò fẹ́ lè ẹ̀má kò bá lè orí kò lè wà pẹ̀lú mi ẹ̀lẹ́gbà ilé kẹ̀kẹ́ èlò àmá ibi mọ̀kà ní ni pé gbogbo dọ́tẹ̀ bá fẹ́ gbà ilẹ̀ ìgbà ìgbà pé ilé ìlé ìkọ Fẹ́ẹ̀rẹ̀ kó tòdodo, ìṣe mùnábì fi ní.

وهو ما أمر به الشرع وأقره العقل والطبع كالجهاد وبذل المال في سبيل الله نعم. كما قال تعالى عنهم وهم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينقضوا يعني ينهون عن المعروف àwọn munafiki gbogbo tó bá jẹ́ dáadáa ni wọ́n wà kọ̀wọ́ bí ẹ bá rẹ̀ tó tó bẹ́ẹ̀ ṣe dáadáa owó tó ti lọ àkóníye tó fẹ́ fún wọn ti pọ̀ ju à àwọn nìkan lórí wọn máa wọ́n mẹ́ta sọ lọ ni wọ́n ẹ̀ tọ́pọ̀ lọ́rẹ́ fún wọn oṣù sí 20 ní 20 àwọn 20 ah márùn láàmà dá ọ́nrẹ́dì sí ìjú ẹ̀kà mọ́kùn alọ́nrẹ́dì o hmm. ó ní à kò sí tí wọ́n fi tó tó bá ń ṣe ó ti àwọn ànìkan lápò ráìsì kí wọ́n bẹ́ẹ̀ fi ṣe dáa mẹ́ta ìdákan hmm. fún ọ wọ́n máa wọ́n máa lọ́rọ̀

ìmì dọ́rẹ́ pé ìdíṣẹ̀rí àfọwọ́ tí kọ́mọ ó ṣe mùnábì kí ó sì dàrú pé ìmì ọ̀dá kódà àkárà orí ákìlù láàtẹ́ ìtọ́gbẹ́ yóò tún wò pé kíyàn ti kí ah, ní ìlú ti dá ẹni tọ́wà pé nkaba ìgbàbá ìlú bẹ̀rẹ̀ sí adúgbọ́gbà alẹ́ yìí sọ́gbẹ̀rẹ̀ tí mi bẹ̀rẹ̀ fún ìgbàwà lè ká yóò tó rò dé bẹ́ẹ̀ wà tọ́rù àdámọ́ ọmọ ènìyàn yóò máa fi dáadáa rinlẹ̀ sọ́kẹ̀ ni kò ní fi àìdárinlẹ̀ sọ́tọ̀ olùgbàgbọ́ òdodo gbogbo bá fi yàtọ̀ sí mùnáfíkì ní kámọ́lá ti ká máa ṣe kàlìfihàn ní ìdíjàkú tó jọ ọ̀nà àtọ̀lọ́run gbogbo àwọn èèyàn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ lónìí ọlọ́ba nìkan wọ́n lẹ́sàn rẹ̀ àwọn nǹkan owó ni wọ́n fi ń jà tó jọ ọ̀nà àtọ̀lọ́run abẹ ọlọ́ọ̀bá àlékẹ ọlá owó náà ọlọ́ọ̀ mẹ́jọ ọ̀tán lọ fún mọ́jẹ̀ wọ́n fẹ́nà fún ayé wọn ọlọ́run bá ní kó owó fún wọn ti yé láàrùn fi bẹ̀rọ ọlọ́run bá ní da owó wọ́n ju lára ayé bẹ́lọ wọ́n láàdọ́kọ̀ lórí ọlọ́run ẹ̀rí wà bá ti

قولي نسوا ونسوا ذكر الله نسوا ذكر الله <clears throat> وأغفلوا تكاليف الشرع مما أمر به الله ونهى عنه ونسيهم أي جازاهم بمثل فعلهم وعاملهم معاملة من نسيهم بحرمانهم من لطفه ورحمته وفضله وتوفيقه في الدنيا ومن الثواب في الآخرة كقوله تعالى وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا وذلك لتركهم التمسك بطاعة الله تعالى wọ́n gbàgbé ìrántí ọlọ́run wọ́n wá fọ́nú ń pa ara àwọn àtàkálìbù sẹ́rì gbogbo títẹ̀rí àsọdọ̀mọ̀ sí alọ́rùn mímọ̀ àmára bí ìlàọ̀ inú tọ́lọ̀ ọba àlejò ọlápàá aláàbẹ̀ká máa fi ṣe tí èyàn bá ti jẹ́ mùnábì kí gbogbo tọ́lọ̀ ń bá fẹ́ kó ṣe gangan kò ní lè ṣe tọ́bá tó láwọn èèyàn tí wọ́n ń ṣe gangan inú ọ̀pọ̀ máa ti fi wọ́n ṣe ń ṣe lọ́mọ àwọn náàbílà àti yìí mọ́ tó yàtọ̀ owó iná bílà táwọn èèyàn rẹ̀ ní yàtí ẹran tó kó pé kọ́lọ̀wọ́ gbà fànàtíyà ohun ọlọ́ọ̀mà àríkẹ́ ọlá jáfá ń bí mísìlì fíìlì ọlọ́wọ́ sanwọ́lẹ́sàn ní dèédé iṣẹ́ tí wọ́n ń ṣe yọ́ máa bá wọn lò bí a ti ń bọ́rọ̀ lò gẹ́lẹ́ iná lọ́lọ́wọ́ ti bá wọn náà lò torí pé wọ́n wà àánú ọlọ́ntì wọ́n wà kẹrẹ̀tì wọ́n wọ̀lọ́ ọlọ́ntì ń ọlọ́ntì máa bára ẹni rẹ̀ láyé kò ní síbò وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم لقاء يومكم هذا أنا لومي ننساكم àwọn náà agbàgbé yín wàkílẹ̀ ni yóò mẹ́nà sẹ́kún agbàgbé yín kà máa nà sí kún nìkan yóò mìí kún

tó fi jẹ́ pé gbogbo tọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ ní ń ṣe bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ lómi lórí iṣẹ́ ọ̀dá wọ́n wá ń pè sí pé ọ̀dá yóò kò jẹ́ ni ọlọ́run ní àwọn náà gbàgbé yà kẹ́bẹ̀ yìí gbàgbé pé ẹ pàdé kan ìpàdé ọlọ́wádé yìí kí ló bá lìtẹ́rìkì àtàmásùkà torí pé wọn ọ̀rẹ́ dì kọjọ wọn lójú rárá láti gbé ìtẹ̀ láti ọlọ́jù sílẹ̀ òwòsẹ̀ ìkẹ́kẹ́ fún wa gbogbo tọ́wọ́n bá pàṣẹ kò pàtàkì lọ́dọ̀ wọn ẹ̀rì ọmọ ènìyàn tí ń gbọ́ tí wọ́n ń pè àwọn èèyàn ó fi lọ kí wọ́n sì tó bá lójú kan wà náà إن المنافقين هم الفاسقون أي الخارجون عن طريق الحق والاستقامة الداخلون في طريق الضلالة المتمردون بالكفر والمنسلخون عن كل خير ثم بين الله تعالى جزاءهم فقال وعد الله المنافقين dájúdájú àwọn olùgbàgbọ́ òdodo àwọn amùnáfìkì yàrí umolufa àsìkòl hmm. àwọn ní kí àwọn olùkọjá lọ́lọ́ tẹba ti ní mùnáfìkì ẹ̀tí lẹ́ni tọ́kọjá lọ́lọ́run alẹ́kọ́rì júnà ń tọrí kẹlẹ̀ àti wọlé ìsìkọ́ọ̀mà ní àmá ti rí pé fóòmù ojú ó déédé lórí ọ̀nà àtọ́lọ́pọ̀lọ́ ọlọ́run ti ó ti rọ ní fáàkù fóòmù kí dọ̀lá àlà àwọn ẹni ń kó sí ojú ọ̀nà ànù tí a ń ti ọ̀nà ànù lọ́tọ̀ọ́ gbogbo bọ́ọ̀wọ̀ ọ̀fẹ́ ìyọ́ máa rọ̀ inú wọ́n máa sí ìyẹn e ọ ma wọn nú àti àmà lọ ná ogbó ogbó lé ayé rẹ̀ sí ní olùbí orí ogbó tó ní pátá tó wọ́nà sí o à ó dá náà bẹ́ẹ̀ ara àjíjọ́ ọ̀nà sínú dọ̀lálà yẹn ni wọ́n takú sínú ni. pé ibi òkú ibẹ̀ yọ́ na gbogbo dọ́lọ̀ ọkù sí ó ní lónìí tí àwọn àwọn òkú àríyá rẹ̀ lónìí lẹ́ ma dọ́lọ̀ ọkù lọ́lá kòwé fọ́má bọ̀bọ̀ ẹmọ́ kàdí ìsì mọ́kò kúkú sáré ti tó gbogbo àwọn tí wọ́n mọ́ kò tí ọlọ́run ti múyà àwọn olùgbé lóbi wọ́n wà mọ́ ń gbé òkú sẹ́yìn òkú ìgbẹ́ ìyá ńlá rẹ̀ fún اللهم اجعلنا عن به ثم بين الله تعالى جزاءهم فقال وعد الله المنافقين اللهم اجعل يسا انه اكد وعيده السابق بمجازاتهم وضمهم الى الكفار فاوعدهم جميعا نار جهنم يدخلونها ماكثين فيها ابدا مخلدين هم والكفار فيها هي كفايتهم بالعذاب ووفاء لجزاء أعمالهم ولعنهم أي طردهم وأبعدهم من رحمته ولهم عذاب دائم مستمر غير عذاب جهنم والخلود فيها أو لهم عذاب ملازم في الدنيا وهم ما وهو ما يقاسونه من مرض النفاق والخوف من ابتلاء الرسول والمسلمين على بواطنهم وحذرهم من أنواع الفضائح ọlọ́run àlejò ọlá ọlọ́run akàpá máa wà ìdáwú àsáàbì ìròjàzá sí ìmọ̀ ọgbọ́mọ̀ ohun àgbùfà ilé ìyà ọlọ́run tó ṣe fáàmù náà bìí ó ti sọ fún àtúwájú yẹn ọlọ́nkàpá máa bàwà alẹ́hùn jẹ́mí ànára jahannama yẹ́dì kúrú náà bákanáà ọlọ́ngbàdé fún wa pé gbogbo àwọn mùnábìkì iná ni kódà àwọn èèyàn tó

ọlọ́run àbí ọmọ tí wá mù náà jì bí o wọ́n ní kí ló dé tó fi jẹ́ pé iná bàbá ọ̀fẹ́ wọn ọlá sí bàbá mọ́wà tó fi rá sí náà ìyà kìfà ayá tó ń fi àbá kí wọ́n ọlá sí náà inú mẹ́yìn ó ní ìyà tó ṣe déédéé ìdí ọba àlejò bí ṣe máa fẹ́ ẹrú lẹ́sàn

ọmọ àwọn òdìdí wọn wọ náà yìí ìnìtọ́lá ń pé àdéhùn ẹ̀sán afẹ́ tí wọ́n ti fún wọn dèdè sẹ́sẹ̀ àmá ti lọ lọ́wọ́ pàdé rẹ̀ fún ẹ̀sán afẹ́ àwọn mùnáfíkì ní kọ́ ọjà náà wọ́n láàárín àwọn tọ̀rọ̀dà ó gbé sí wọn òjé kí wọ́n sí ìsìgbó òórùn kẹ́ àbí ọlọ́run bá àlejò ọlámọ́sí wà mùn láti jí o ọlọ́run ni wà láwọn àbábò dá ìmò mùsẹ̀mí rún gé àbábì já nẹ́má wọlékulú dàbíyà látàyé ìyàwó bẹ̀fún àti kìí ọmọ ìjẹ̀lọ látàyé dáhìm ìyàgbẹ̀rẹ̀ mùsẹ̀mí tí ó wà lọ ẹgbẹ́ tí

gbogbo àwọn tí ọ̀tẹ̀ lánàá ní Muhammad sáńsọ̀ tọ́lá àlọ́sọ́lá mùnáàtì ni wọ́n o ìlàgbọ́lọ̀ sí o táwọ̀ ọ̀bá jẹ́ kágbìyànjú kárí páwọn ọmọ alóòrí jẹ́ o àwọn o kò sí ẹni tí ò ní jẹ́ عذاب ملازم في الدنيا وهو ما يقاسونه المرض النفاق so àbíká ọ̀pẹ́ ìyà èyí tí a máa jẹ wá lọ gbére láyé ìyà gbogbo ìgbàlọ́lọ́ ọ̀tá máa fi ìyà jẹ wá ibi tí a bá ti ní ìyàrá ọlọ́ ìyàwó bà mẹ́ bí wọn ọ̀fẹ́ ìyà kí tí wọn òrùkó lè jẹ́ ìyà yọjà síyà ìtọ́gbà ní kí ẹ̀mọ́ ẹ̀dẹ̀ múnà fíkì ọlọ́mọ́ ti wá múnà fíkì fún ma báyà na láwù tààlà ثم بين الله تعالى أن ما أصاب هؤلاء المنافقين من العذاب في الدنيا والآخرة له شبه بعذاب أولئك المنافقين والكفار الصادقين مع أنبيائهم الله بعد كي الله تعالى يقول pé àwọn mùnáfìkì gbogbo dọ́wọ́bẹ̀rẹ̀ tí wọ́n pátá nínú ìyà ní ayé àti láti tẹ̀ ọmọ gbogbo ẹ̀ ìbátani pẹ̀lú ìyà àwọn mùnáfìkì àtàwọn káàfìrí tí a ti gbáwájú wọn lọ máa bí yá ìyìn pẹ̀lú àwọn ànábì wọn tí a tó gba àwọn ànábì tí a wá àwọn mùnáfìkì náà tí mú náà kí kan máa ń bẹ̀lẹ̀ rẹ̀ lónìí kò lójú tó kan àsìkò tí ààrẹ bó tí mú náà bí kí láti bá àwọn ànábì ní ọpọ̀jù ẹnu gbogbo èèyàn máa bẹ̀lẹ̀ ọ̀pọ̀ ọlọ́pàá tẹ̀lé mú náà bí kí ẹ̀sì Islam لكنهم كانوا أشد منكم قوة وأكثر أموالا وأولادا وتمتعتم وخبتم كما تمتعوا وخاضوا وانصرفتم مثلهم إلى الاستمتاع بنصيبكم من المال والولد وبلذائذ الدنيا وحظوظها الزائلة وشغلتم عن التمتع بكلام الله وهدي رسوله صلى الله عليه وسلم قل فأنتم مثلهم وغرورنا بالدنيا ومتاعها الفانية اللهم اجعوا في واو آمين اللهم àwọn èèyàn tí wọ́n rí báwọn mọ̀láti kí ìṣe rí yìí wọ́n pẹ̀tàn pẹ̀lú ayé ni ayé lọ́pẹ̀ wọ́n jẹ́ torí pé ìgbádùn ayé tí ọ̀tàn ìlànà òpóyọ́ ọ̀tẹ̀ kù ẹnìkan ò ní jẹ́ àwọn kí ayé náà tẹ́lárí wọn tí a mọ̀ pé yọ́ ọ̀tẹ̀kù láyé ohun yọ́ padà tẹ́lá rí gbéyà ló ló ló ló ìjọba ló fi yọ́ dálẹ̀ ni pé àwọn wọ́n pọ̀ lọ́mọ́ wọ́n tàn gbádùn lọ lórí ilẹ̀ ọlọ́run bó ṣe wù wá wọn àrán tí àrìkẹ́ ọwọ́ bó ti wulẹ̀ ọmọ ló fi jẹ́ pé ọmọ ènìyàn gbọ́wọ́ máa pè rẹ̀ dákèèsí pé o ṣe wà mùnábìkí mọ̀ وضربتم مثلهم ضربتم مثلهم لا استمتاعي بنصيبكم لا استمتاع بنصيبكم من المال من المال والولد والتذائب آه. الدنيا وحدودها الزائلة أيها وضربتم مثلهم إلى الاستمتاع بنصيبكم من المال والولد أيها طبعا سيدنا بيبتي فقالت أن تمد أن تستمتع بنصيبكم من المال ipa pé ìtókùn yí lójújù ìnibẹ́ẹ̀sì máa gbádùn pẹ̀lú gbádùn ayé ìtọ́lọ̀ ń pín fún yínú owó àtọ́má bóòlẹ̀ sí ní kó ọmọ jáà náà

ọ̀tá àyè fọ́mà ànábì ádámà láti máa gbádùn ọ̀rọ̀ ọlọ́run ìmànà ànábì sọ̀lọ́lá àrùwẹ̀fẹ́lá ọlọ́run ni ẹ̀ráyè yíò àmẹ́ ẹ̀ráyè agbàkùwà tí a bá wà ní tábó tí àwọn sútìstáà wọ́n bá ní bọ́ọ̀lù ìyọ́ èyọ́ mà wípé ara ayé láyé lòjàmá àà ara ayé láyé àrùgá ohun wọ́n bákà ń jò ní ìmẹ́un ọba ìdáàkò tí a ń parí ẹ̀sán ìlú ti àdìkò tẹ́bẹ̀ ń jáde bọ́ wọ́n yẹ̀ jẹ́ ẹ̀láwọ̀ ọlọ́pàá ẹ̀yẹ bá ń sáà ń dáná tó tó mo ti lọ́lẹ́gbẹ̀ẹ́ kan ọba lẹ̀ sí inú sáwọn tèmi ẹnu ọ̀nà báyìí wákàtí kan ní ìfirọ́nà lọ o ẹsẹ̀ ní o àwọn a kí ló fẹ́lẹ̀ yẹn pé bọ́ọ̀lì àwọn mo ní láàrílá ah ìlànà èèyàn tó báyìí tó jẹ́ pé àwọn tí wọ́n sì gbé káàwà rẹ̀kẹ́jẹ́ pọ̀ lọ́pọ̀ wọ́n ìjáde ẹsẹ̀ ni wọ́n ń ya jáde kí mọ́tò ọ̀rá náà lọ mara rárá owó wọ́n ti bọ̀ áwò a ẹjọ́ màlúwà láti yẹjú mẹ́nu wọ́n o ẹjọ́ ọmọkùnrin ń mẹ́nu wọ́n o ẹjọ́ ọ̀gbọ́bà àbíjà nígbèdá ní mẹ́nu o kí wọ́n lẹ̀ fi wákàtí kan méjì tí wọ́n lọ fi fún wa jù bẹ̀ ni pé kò kékeré ti ń wà mí ní hóun wà mí ní hóun náà ni. òun náà tó jáde mẹ́ bọ́ọ̀lù náà ni ọlọ́run náà sànú mọ́ ọ. ولم تنظروا في عواقب الأمور ولم ní pé táwọn èèyàn fi ń wọ́n èwo ìkẹ́gùn ọ̀rọ̀ ní ẹni ọlọ́rọ̀ orí pé bọ̀rọ̀ wọ́n kẹ́gùn sí gbogbo tọ́lọ̀wọ̀ ọ̀bẹ̀ni òjíṣẹ́ àwọn bí ọ̀má ti lè máa ronú pé ìbòlọ̀rọ̀ bẹ́ kẹ́gùn sí kí ló bẹ́ rẹ kí ló bẹ́ bá nùwé òfin ẹ̀sìn rẹ ìjọ ọba wọ́n kọ̀ náà ni pé rẹ̀ pẹ̀lú eré. وتوافرت دواء الخير عندكم كما توافرت دواء الشر عندهم اه. فكنتم أسوأ حالا منهم وأحق بالعذاب منهم وقوله فاستمتعوا بخلاقهم أي بنصيبهم من ملاذ الدنيا أو بنصيبهم من الدين كما فعل الذين ọ̀hábẹ́ nìkan tó fi iṣẹ́ kẹ̀kẹ́ lórí pé ìtẹ̀ wá bí ó ti jèrè àlárìkẹ̀ ọmọ inú gbọ́pọ̀ jù lára ayé ń ṣe lómìnú kálukú ọ̀mọ ronú pé kí ni mo fẹ́ bá lárìkẹ̀ ọmọ kí ni wọ́n pọ̀ sínú wẹ́ẹ̀ẹ́ tí wọ́n tí ọmọ àwọn bí ẹ ọlọ wò láti ayé ní tí ọmọ ìtọ́ tó tẹ̀lé àti ọlọ́run ọdọ̀wọ́ ẹnìkọ̀ọ̀kan wá kábẹ̀rù ọba tó lè wá ayé àfọ́ọ̀mà bílẹ̀ ni àmọ́ tó lóore jù ó tó lé wa wọ́n jẹ́ pé gbogbo wa yìí ájọ kóra pọ̀ lọ́pàdé padà ní ọgbà àlùjẹ́mẹ̀ ìjọba báyìí látàrí pé ọ̀rẹ́ pé tọ́lọ̀ ń pẹ́ láàmà sí ìtọ́lọ̀wọ̀ fẹ́ á lè jìnà sí kákọ́ra a máa ti kan nínú mùnáàbì kí ọlọ́ọ̀bà àánú wá o ọlọ́ọ̀bà àánú wá o yóò jẹ́ alẹ́ fi tọ́lọ̀ọ̀bà àníjọ lábẹ́ ìta agbólórí àwọn ànábì rẹ̀ bọ́lẹ̀ wọlé àdọ́kọ̀ ọ̀sọ̀ ọlọ́run àbẹ̀ ọlọ́run ọba ọba tó ṣe ilé ìrírọ̀rùn fún wa gbogbo olókún náà bá jọ dánilọ́rùn ọlá ìtòmì ìrẹ̀ ọlọ́run bákan náà là ń sọ fún wa pé lọ́la wà sí ayégún ní ọ̀la ni wá sí ó ti bẹ̀rẹ̀ láago mélòó aago mẹ́wàá lọ́la ní wà sí ayégó lọ́la a ti bá ti lè dọ́ọ̀ lọ́la tí ọlọ́run bá ní sọ́wà bá ti wa láyọ̀ wó ti wá àti fún wa wọ́n wá wa lọ Ọlọ́pẹ́ ẹ̀dùn ọ̀gá wa náà dọ̀lá náà lọ. Àti ìfẹ́ àtọ̀gbé rẹ̀ yọ dábẹ́ ọ̀gbọ̀ wa. Bọ̀lá àtọ́kùn ọlọ́run. Bọ̀lá àti rẹ̀. Bọ̀lá náà lọ́wọ́.